nínú kẹrin ọlọ́run àlékún dáadáa ọlọ́run ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa agbéga lẹ́nu iṣẹ́ ọlọ́run ṣe fún wa ó gbọ́n tára àwọn ọ̀dá ọlọ́run fún ọlọ́láfíà rà àwọn òkú wa ọlọ́run bá ní foríjì wọn ọlọ́run bá ní kẹ́ wọn ó lè wa nàìjíríà ọlọ́run fi alọ́kànbalẹ̀ níbẹ̀ àwọn tí ó jẹ́ aláṣẹ tí wọ́n máa ṣe wá bó ṣe tọ́ àti bó ṣe yẹ tí wọ́n bẹ̀rù ọlọ́run lára wa irú àwọn báyìí oníkọ́ sórí àpèrè fún wa níjókòó tòní lágbára ọlọ́run bá àwọn ẹ̀kọ́ tó jẹ mọ́ ìrìn àjò ó ní etí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ níjókòó tòní lágbára ọlọ́run bá tààlà ọ̀nà mélòó ó ní ìrìn àjò ńlọ pín sí àwọn nǹkan wo lọ́jà àwọn nǹkan àrà ọ̀tọ̀ léyìí tó ṣe pé ó fún onírìn àjò tí ò sí fún onílé àwọn ẹ̀kọ́ nípa bá a ṣe rin ìrìn àjò ó pín sóríṣiríṣi àwọn ẹ̀kọ́ kan bẹ léyìí tó ṣe pé ó yẹ kó máa bẹ lára wa kó tó di pé a ṣe ìrìn àjò àwọn kan bẹ nígbà tá a bá ń ṣe ìrìn àjò náà lọ́wọ́ bákan náà àwọn ẹ̀kọ́ míì tó tún rọ̀ mọ́ a máa mẹ́nubà lágbára ọlọ́run ẹ á bẹ̀rẹ̀ látòrí ìpele alákọ̀ọ́kọ́ àníwáhùn sáfàrù àwọn oríṣiríṣi ìran ìrìn àjò èyí tí ń bẹ ìrìn àjò ó pín sọ́nà bíi mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ ń bẹ ó ní ìrìn àjò tó ṣe pé mahmud ìrìn àjò tó ṣe pé bíyàn bá rìn wọn ó tún kí ni lè lórí èyàn ó tún gbalada níwájú ọlọ́run ọba lórí pínyàn ṣe ìrìn àjò náà ó ní ìrìn àjò tó ṣe pé màkànà fi ta'ati Allahi ta'ala ìrìn àjò téèyàn ṣe láti lè bá a lọ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó pa wá bí alápèjúwe ọlọ́run pa wá láṣẹ ó ní ká ṣe sẹ́ hajj bákan náà ká ṣe umrọ àbí jihad ìjagun ìgbìyànjú ìnáwó ìnára ìnẹ́mi ẹni lórí bí gbólóhùn la ilaha bí ó ṣe kárí tìbútòrò àgbáńlá ayé ìrìn àjò téèyàn bá rìn lábalábẹ náà lára àwọn arìnrìn àjò èyí tó ṣe pé ọ̀dà pọ̀ téèyàn ọgbẹ̀sán lé lórí ni bẹ́ẹ̀ náà ìrìn àjò téèyàn ṣe láti lè bá a fi pèpè sẹ́sìn ọlọ́run láti lè bá a mú ìwàásù ìjíhìnrere ọ̀rọ̀ ọlọ́run détìgbọ́ àwọn èèyàn lẹ́sẹ̀ pòpó tàbí láwọn àyè tó jìnnà eléyìí náà wọ́n bẹ lára àwọn ìrìn àjò yìí tó ṣe pé wọ́n ò yin ni wọ́n ò kíni lórí ipa ṣe kódà èyí ó tún gba ẹ̀san lé lórí lára rẹ̀ náà nìrìn àjò tá a ṣe li talabil ilmi nafi'in láti lè bá a fi wá ìmọ̀ èyí tó wúlò èyí tí ó ṣàǹfààní tàbí ní àjò tá a ṣe li silatil arham láti lè bá da okùn bí láti dàpọ̀ kókùn bí kọ́mọ̀ bá a já látọwọ́ wa àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn táwa gbìyànjú láti lọ ṣe àbẹ̀wò wọn gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí lára Safar Mahmud lára rẹ̀ ni ọ wà léyìí tó ṣe pé èèyàn gbàládá lè lórí. àwọn tá a kà á lẹ̀ ń lọ́kọ̀ọ̀kan odidi ọ̀rọ̀ ni ṣùgbọ́n torí kásìkò kọ́ máa bá a lọ àní múlẹ̀ mú ẹ̀rí ẹ̀ wá torí níta fẹ́ sọ̀rọ̀ lórí ni àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún ìrìn àjò ìrìn àjò lẹ́ẹ̀kejì oní Safar òun lè tó ṣe pé tá a bá ṣe ìrìn àjò náà wọn ò bu nílé e lórí yóò jẹ́ ìbálẹ́jọ́ búfẹ̀dá níwájú ọlọ́run ọba tààlà kódà èyàn ó tún jìyà látàrí pé èyàn sì rí ìrìn àjò bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ lódindi wọn ó kọ́ ọ́lẹ̀ fẹ́ntọ́ bá sì rí ìrìn àjò náà ó ní sáfàr ètò ṣe pé mọ́kànnìlẹ̀ amúrin látàrí tàdí àṣẹríà ó ní ìrìn àjò téèyàn téèyàn ṣe lẹ́yìn tó ṣe pé òfin ọlọ́run kò dunnú sí i kò yọnu sí i wọn à fẹ́ kí wọ́n bá wa níbi irúfẹ́ ìrìn àjò bẹ́ẹ̀ kasafar lè ziyara til kubur bí kéèyàn ó ṣe ìrìn àjò pétọ́ mo fẹ́ lọ sí kaula o ṣé òwúwa kan báyìí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ lọ ṣe àbẹ̀wò sàárè rẹ̀ eléyìí lára àwọn ìrìn àjò tí a ṣe léèwọ̀ fún wa ńlọ́wà torí pé òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé látàṣọdọ rihad ilà ìlàtàlà àti masajida má sọ pé o fẹ́ digbá dagbọ̀n o fẹ́ ṣe ìrìn àjò lọ síbi kankan àyàfi àyè mẹ́ta tí ń bọ̀ yìí ìkíní masjidi hadha masalasi anabi wa muhammad tí ń bẹ ní madina kíyàn lọ ṣe àbẹ̀wò rẹ̀ èyàn ó ṣe èyàn ó tún gbà ládàá bákan náà masalasi ọlọ́run ti ń bẹ nílùú mẹ́ka àti masalasi ẹlẹ́ẹ̀kẹta ti ń bẹ ní kodos àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí ńlá lè digbá dàgbà pa afẹ́ torí ẹ̀ ṣe ìrìn àjò lé lórí. ṣùgbọ́n kéèyàn wá sí ìrìn àjò látàrí pọ́fẹ́ lọ bẹ sàárè ṣéwù rẹ̀ kan àbí mọ̀kọ́dàmú kan ńlọ tiẹ̀ kú tí àwọn afẹ́ lọ síbi sàárè rẹ̀ pé ìyẹn fẹ́ lọ ṣe báwọn òun sún fi bí a ṣe máa ń ṣe òun kéèyàn fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ níbẹ̀ eléyìí ò kò sínú àwọn ìrìn àjò tó ṣe pé béèyàn bá rìn èèyàn gbà ládàá ẹsẹ̀ lèyàn gbà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ èèyàn ṣe ìrìn àjò lil mutajarati bi amri muharramin èèyàn fẹ́ fi lọ ṣe òwò léyìí tó ṣe pọ́ lọ́wọ́ bá ṣe é léèwọ̀ bí ẹni tó fẹ́ lọ ṣe òwò láti lọ ta ọtí lápèjúwe àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó ṣèrìn àjò láti lọ ṣe sìnà láwọn àyè tó jìnnà níbi tójú òtí ní tó àbútiẹ̀ lọ ṣe ìrìn àjò láti lọ ṣe ìbàjẹ́ kan àbó mìíràn irú àwọn ìrìn àjò báyìí kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam bí yẹn bá ṣerú ìrìn àjò bẹ́ẹ̀ wọ́n kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún onítọ̀hún yóò sì jẹ́ ìbálẹ́jú bọ́ fún un níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù. abalẹ̀ lẹ́ẹ̀kẹta òní sáfàrò mubah ìrìn àjò tó ti pé bí yẹn bá ṣe ó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tí àníyàn tó dáa tó bá tún wá kún èyàn ó tibẹ̀ èyàn ó gbàládá fún àpèjúwe ẹni tó ṣe ìrìn àjò lórí títà rírà lórí àjẹ àmú pẹ̀lú àwọn májẹ̀mú ni o torí pé àwọn alájàpá lásìkò tá a wà yìí àwọn obìnrin wọn bìkítà láti ṣe ìrìn àjò ó lè lo ọ̀sẹ̀ mẹ́ta ó lè lo sùn méjì lórí ìrìn àjò tí ó sì sí ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀ irú ìrìn àjò báyìí sáfàrù márùn sí ya ìrìn àjò tó ṣe pé ó kún fún ìkọtí ọlọ́run ọba ọba dẹ́dà ńlọ́jẹ́ ṣùgbọ́n ìrìn àjò ẹlẹ́ẹ̀kẹta tá à ń sọ yìí lórí ń tá a jẹ lórí ntaamu lára ẹ̀ náà ni kéèyàn ó ṣe ìrìn àjò afẹ́ lọ sáwọn àyè tó ṣe pé ó lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ sí báníyàn bá ti á wá dáa èèyàn ó gbà ládàá pé èèyàn ṣe ìrìn àjò safar mahmud ẹ̀san tọ́da èèyàn ó gbà ń bẹ̀ nígbà tí àníyàn tó bá ti dáa lára àwọn ìrìn àjò yìí oníkéèyàn ó ṣe ìrìn àjò lórí béèyàn ó ṣe kó ẹ̀mí ara èèyàn níjàánu ìfẹ́ jẹ haram ìfẹ́ jẹ oúnjẹ lọ́nà kan àfi nípasẹ̀ iṣẹ́ òògùn mi léyìí tí mo kó jọ sùúrù ìrìn àjò báwọn lára àwọn ìrìn àjò léyìí tó ṣe wípé báníyàn bá tún dá lórí rẹ̀ bí ìgbà pé yẹn ṣe ìrìn àjò yìí tọ́jọ́ ràn yàn bẹ́ẹ̀ ni yóò ṣe rí eléyìí jẹ́ abala àkọ́kọ́ ìyẹn àníwáhùn sáfàr àwọn ọ̀nà mẹ́ta léyìí tó ṣe pé ìrìn àjò tí ó pín sí. tọ́yìb abalẹ̀ lẹ́ẹ̀kejì minal umur allati tamayyaza bi asafaru bíyàn bá ti wá ṣe ìrìn àjò èyí sọ nílé mánu àwọn ìrìn àwọn ìdájọ́ etí ó máa jẹ́ téèyàn lórí ìrìn àjò yóò máa yàtọ̀ gédéǹgbé sáwọn ìdájọ́ tí ń bẹ fún wa nígbà tá ìbá ṣe onírìn àjò ìkíní lábala ìmára yajuzu lil musafir ó fẹ́ntọ́ bá ṣe ìrìn àjò láti lo ìbọ̀sẹ̀ e bóyá sọ́ọ̀sì àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ bàtà alámùtán tó kọjá kókósẹ̀ méjèèjì léyìí tí a ń ṣe láti fi àwọn awọ fẹ́lẹ́fẹ́lẹ́ tíyàn bá bọ́ sẹ́sẹ̀ tíyàn jẹ́ onírìn àjò ìgbàláàyè ń bẹ fúnni láti má bọ́ lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ mẹ́ta lódìdí ọjọ́ mẹ́ta lèyàn òfin ní bọ́ ẹni pé yẹn láǹfààní láti fi kí irun mẹ́ẹ̀ẹ́dógún irun wákàtí mẹ́ẹ̀ẹ́dógún tíyàn bá ti débi kéèyàn ó fọ ẹsẹ̀ èyàn ò ní tú bàtà tàbí ìbọ̀sẹ̀ yẹn èyàn ò ní tú lẹ́sẹ̀ ọwọ́n tí èyàn kàn ra ṣe ni pé èyàn kàn ra fi ọwọ́ pa á ní ìbámu sí hadith ètí àlè tó gbà wá látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam tó ti ṣe ìdẹ̀kùn fún onírìn àjò láti ṣe bẹ́ẹ̀ tó bá ṣe pé onílé bá ní ìgbàláyè ìrun wákàtí márùn ní ń bẹ fóun láti fọ́ pa láì níyọ bàtà lẹ́sẹ̀ pẹ̀lú májẹ̀mú o májẹ̀mú wípé kó o tó ti ìbọ̀sẹ̀ bọ́sẹ̀ tàbí kó o tó lo bàtà alámùtán tọkọjá kókósẹ̀ èyí tí a ń ṣe láti bi awọ fẹ́lẹ́fẹ́lẹ́ kíyàn tó ti bẹ́sẹ̀ èyàn ó ti ṣe àlùwàlá tó pé téyàn ó ti fọ ẹsẹ̀ náà báwọn àfa bí wọ́n ṣe kà nínú àwọn májẹ̀mú èyí tí máa sọ di ẹ̀tọ́ fún yàn láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé onírìn àjò ni òun láǹfààní odindi ọjọ́ mẹ́ta gbáko lára àwọn àǹfààní títún bẹ fún onírìn àjò tí ò sí fọ́nilé ni wípé lábala ìrun onírìn àjò ó láǹfààní láti kírun olóòpó mẹ́rin láti kíní rákà méjì àwọn ọ̀run tá a máa ń kí tọ́jú rákà mẹ́rin ìgbàláàyè ń bẹ fún onírìn àjò láti kíní rákà méjì méjì ìrun zori ìrun asri àti ìrun ìṣáì ìrun wákàtí mẹ́tẹ̀ẹ̀ta bí onírìn àjò tí ó kí i ó láǹfààní dípò mẹ́rin yóò kì í níraka méjì kì í ṣe dandan o ṣùgbọ́n ìtọ́ dára jùlọ oníkéyìn ò kì í ní raka méjì látàrí pé ìdẹ̀kùn tọ́nà ọba fúnra rẹ̀ tó ṣe fún onírìn àjò oníléyìn ọlọ́run sì nífẹ̀ẹ́ sí tó bá fún wa ní nǹkan ká máa tẹ́wọ́ gbà á gẹ́gẹ́ bó ṣe kórìíra kó lé a sí nǹkan ká tún wá dèdè rẹ̀ yẹn ni wípé lára àwọn àǹfààní tí ń bẹ fún onírìn àjò àbáwọn nǹkan ẹ̀sà tí ń bẹ fún onírìn àjò tí ò sí fún onílé onípàwọn ọ̀run wákàtí mẹ́ta zori asiri àti ẹ̀ǹṣáì yẹn láǹfààní láti kí ní rákà méjì méjì dípò rákà mẹ́rin ètí àmọ́ǹkì tá a máa ń bẹ̀ nílé lábala àrùn bákan náà irun zori àti asiri aláǹfààní láti kíkì ní kejì níraka méjì méjì níjàmọ̀ tẹ̀kídìm tàbí jámù tàkhir jámù tẹkídìmù ni pé àti zuri wa àti ansiri wa á kì méjèèjì lásìkò àyílà ìgbàláàyè ń bẹ fún wa láti ṣe bẹ́ẹ̀ tábàjẹ́ onírìn àjò bákan náà ìrun magribi àti ìrìnṣáì aláǹfààní láti kí àti magribi àti ṣáì lásìkò magribi á kí magribi tán á sì fi ìṣáì lé magribi raka mẹ́ta ìṣáì raka méjì látàrí pé lórí ìrìn àjò ó ní jamu ta'khir àtúnláǹfààní láti ṣe òun náà yẹn ni pé zuri àti asri àní kí lásìkò àyílà á lọ kìíní kejì wọn la di àsìkò àlàásàrì àǹfààní yìí ń bẹ fún ẹnbàjẹ onírìn àjò nìkan bẹ́ẹ̀ náà ni magrebi àti ṣáì ká lọ magrebi lára di àsìkò ṣáì káwá kí magrebi ní mẹ́ta ìṣáì ní raka méjì lára àwọn ìgbàláyè tí ń bẹ fún ẹni tó bá onírìn àjò nu. No léyìí tí ó sì fún onílé lábala ìrun bákan náà ẹ ń bá jẹ́ onílé àwọn náfìlà kan bẹ tí wọ́n fẹ́ ká máa yàn díẹ̀ báyìí ńlọ́kù kó di ọ̀ranyàn a máa ń kí síwájú tàbí lẹ́yìn ìrun tó bá jẹ́ ọ̀ranyàn yẹn la máa ń pè ní asunan arọ́tìb asunan rọ́tìbà ìtọ́rọ́tìbù yìí a máa ń kí méjì tàbí mẹ́rin ká kí zuri méjì lẹ́yìn tá a àyílà tán méjì lẹ́yìn magrebi méjì lẹ́yìn ìṣáì àti méjì kó tó di pákírun àsùnbà ìmọ̀ràkà mẹ́wàá tàbí ràkà méjìlá ẹgẹ́ bó ṣe wá nínú ahadith látọ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ní tó bá jẹ́ onírìn àjò òun ò bùkátà sí láti yan àwọn súnánù rọwátìb tó bá jẹ́ pé ńgbà tí ń bẹ́ńlé ó máa ń yan àwọn náfìlà yìí tí ì bọ́ mọ́ lọ́wọ́ wọ́n kọ́ ládàá fún lórí ìrìn àjò wọ́n kọ́ fún bí ipa pé ó kírun náà ni ara àwọn àǹfààní tí ń bẹ níbi kéèyàn dáwọ́ lé nǹkan kéèyàn ọmọ jáwọ́ níbẹ̀ ara àǹfààní tí ń bẹ ń bẹ nu. nínú hadith òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alayhi wa sallam sọ pé idha maridọ̀lá abidu aw safara kutiba lahu mithlu ma kana ya'malu muqiman sahiha ẹ̀ ń bá jẹ́ onírìn àjò ẹni tára rẹ̀ tí ò bá dá ẹrú sìn ọlọ́run tára rẹ̀ ò dá àbótí ẹ̀ ṣe ìrìn àjò irú iṣẹ́ tí máa ń ṣe irú náfìlà tí máa ń yàn nígbà tára rẹ̀ dá wọ́n kọ ẹ̀san rẹ̀ wọ́n kọ fún nígbà tára rẹ̀ ò yá bí ò tiẹ̀ yàn bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ jẹ́ onírìn àjò náà àwọn ẹ̀san tí ó yẹ kó gbà níbi àwọn iṣẹ́ tó bá ṣe tó yẹ pé bá ń bẹ nílé bí ò tiẹ̀ ṣe lórí ìrìn àjò ẹ̀san rẹ̀ wọ́n kọ fún onítọ̀hún ní ìbámu sí hadith ìta gbọ́ yìí abu musa al-ashari ńlọgba hadith yìí wá àárínú bukhari nínú kitab al-jihad àti àwọn àyè míì náà àbá nínú rẹ̀ níta fẹ́ fàyọ nínú àtótóni ni wípé ẹ bá jẹ́ onírìn àjò lára nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sà tí ń bẹ́ẹ́ fún lónìí nìkan tí ò sí fún onílé oníta àti gbọ́ labalarun ṣùgbọ́n àwọn tahiyatul masjidi náfìlà tá a máa ń yàn láti lè bá fi kí mọ́ṣáláṣí yóò yàn o náfìlà wítìrì yóò yàn o náfìlà yálẹ̀ta dùhà onírìn àjò yóò yàn o ṣùgbọ́n àwọn súnánù rawatib wọ́n fẹ́ kí ó fi lẹ̀ eléyìí jẹ́ lára àwọn nǹkan ẹ̀sà tí ń bẹ fún onírìn àjò tí ò sì fónílé lára àwọn nǹkan ẹ̀sà tí ń bẹ fún onírìn àjò ó ṣeéṣe kóun náà wà fún onílé ṣùgbọ́n láwọn àsìkò kan tó jẹ́ ẹ̀sà ni ẹ bá jẹ́ onírìn àjò àwọn àdúrà tó bá ṣe àdúrà tó ṣe pé Ọlọ́run bá kì í fi ojú ẹ̀ gbolẹ̀ kì í fi ráre tí fi máa ń tẹ́wọ́ gbà á ni ẹni pé tó bá jẹ́ onírìn àjò onírìn àjò tó wà àǹfààní ló jẹ́ fún ọ láti bẹ Ọlọ́run láti ṣe àdúrà láti tọrọ ntọ́ nfẹ́ lóore táyé àti ti àlùkìyàmọ̀ tọrọ fẹ́mi ara rẹ fún ìyàwó fáwọn ọmọ fún lò rẹ fún léde rẹ àgbéga lẹ́nu iṣẹ́ àwọn tára wọn ò yá kọ́lọ́n kí wọ́n gbádùn àwọn tí wọ́n ti kú kọ́lọ́n foríjìn àwọn àdúrà tí yẹn bá ṣe lórí ìrìn àjò àwọn àdúrà tó ṣe pé ọlọ́run yìí fi ráre tí fi máa ń tẹ́wọ́ gbà ní. nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé thalathu da'awatin mustajabatun àwọn àdúrà mẹ́ta kan bẹ àfàìṣe ni òfin ní jẹ́ nǹkan àtẹ̀wọ́gbà àwọn àdúrà mẹ́ta kan bẹ ìṣesí mẹ́ta kan bẹ tíyẹn bá fi bẹ lọ́hùn bíyẹn bá ti ń fi ń bẹ lọ́hùn mustajabat àdúrà náà ọlọ́run bá yọ tẹ̀wọ́ gbà ní kódà láàṣà káfíhìn náà anábì ní kò síyèméjì nípa pé ọlọ́run gba àdúrà mẹ́tẹ̀ẹ̀ta da'watul madlum ẹnìkínínú ẹ̀ńtọ́ yàn jẹ́ ẹ̀ńtọ́ bò sí tí wọn níbẹ̀ tọ́ bẹ́ẹ̀ lè ṣépè fún yàn kò sí gàgá láàrin ìpè àtọ́lọ́run ìbá ti ń wí ọlọ́run tọ́ bó ṣe wí náà ni kó sì máa rí yẹn ni pé lábalábẹ́ náà ẹ̀jẹ̀ á jìnnà sí àbòsí àbòsí ọ̀dà má yan ọmọ nìkejì rẹ má yan jẹ má fọwọ́ ọlá má fi gbà lójú tó bá fọwọ́ ọlá tó fi gbà lójú tó bá yẹ kí pọ̀ lọ́run irú èpè tó bá ṣẹ́ fún ọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ òní yóò ṣe rí fún yàn o ẹ dákun ẹ̀jẹ̀ á kíyèsára wọ̀dá àwọ̀tìlú wà lédè èpè tí bàbá tó bá ṣẹ́ fọ́mọ rẹ̀ mọ́tí lèpè náà òní yóò mọ ọmọ bẹ́ẹ̀ náà làdúà tóbi bá ṣe fọ́mọ rẹ̀ kò sí gàgà láàrin rẹ̀ àti ọlọ́run bàtà ńlá tó bá rí bẹ́ẹ̀ wá tá a jẹ́ òbí irú ẹ̀ṣẹ̀ wo lọ́mọ wa fẹ́ ẹ̀ṣẹ̀ gan-an tó fi ajẹ́ pé èpè ńlá mọ̀ wá gbèsè ọmọ rẹ ọ̀nba olórí burúkú ńlọ̀tà rẹ ọ̀tá rẹ yóò ni sọ́tà rẹ lọ́n ni àbò ni yẹn ni pé direct indirectly ọmọ rẹ ló ń gbé sépè wọn ẹ̀dá kan jẹ́ àkíyèsára ìkànnì àwọn àfa wa kọ́lọ́n kọ́ bá ní ṣe àlékún dáadáa kó jẹ́ kẹ́mi wọn ogun kó jẹ́ kárí ọ̀run wọn sásọ pẹ́. wọ́n ní arábìnrin kan ìmọ̀ ṣépè fún ọmọ rẹ̀ wọ́n da lẹ́kùn kọ̀ gbọ́ bọ́n bá ti ṣẹ̀ báyìí èpè bíi mẹ́wàá bíi mẹ́tàlá òní ọ̀kọ́ ṣe fọmọ náà kójú rẹ̀ tó wálẹ̀ kọ́kàn rẹ̀ tó rọ̀. ó wá dijọ́ kan bó ṣe ṣépè báyìí ẹnìkan kan ṣe àmì ni ẹnìyẹn gbogbo ntí á lọ wí sọ́mọ ńlá wọn ní rádaràda lọ́mọ ń ṣe tí è di àsìkò ètí à ń sọ̀rọ̀ yẹn fún wa ẹni pé wàá tá a jẹ́ òbí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ á kíyè sára èpè tá a bá sẹ́ fọ́mọ má tí òní yóò ṣe lára ọmọ o ẹ̀dàkùn àdúrà ó ṣe pàtàkì fáwọn ọmọ wa níta bá débẹ̀ ni pé àwọn èèyàn mẹ́ta kan ń bẹ àdúrà tí a bá ṣe kò sí gàgà láàrin rẹ̀ àtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá yọ tẹ̀wọ́ gbà ní. èké nínú wọn ẹni tá a bò sí ẹni tá a yàn jẹ ẹni kejì ó ní bàbá tó ṣe àdúrà àbọ̀fọmọ rẹ̀ sí pé ibi tá à ń lọ gangan ni pé wọ̀dà àwọ̀tòlù mọ̀sáfìrì ẹni tó jẹ́ onírìn àjò àdúrà tó náà bá ṣe lórí ìrìn àjò rẹ̀ àdúrà tọ́lọ́wọ́n bá yọ tẹ̀wọ́ gbà ní. nídàkejì ẹ̀wẹ̀ ẹni jẹ́ onírìn àjò tó o ti rẹ́nìkan pé eléyìí ọ̀sẹ̀ èdè látòrí ìrìn àjò ni kọ̀mọ́ntì ń lọ láàrin ìgboro ibi tó yẹ kó o gbé ní fifteen naira o sì gba five hundred naira o sì gba lọ́wọ́ rẹ̀ o sì gba one thousand naira o sì gba lọ́wọ́ rẹ̀ o ò bẹ̀rù ọlọ́run ó yàn jẹnu tọ́bi ilé padà mà tó fi ọ́ ṣépè mọ́tí ń lè pé òní yóò mọ̀ ọ́ la ẹ̀dá já bẹ̀rù ọlọ́run bá ọlọ́run yóò ṣe àánú wa. àdìfì yìí Abu Dawud ńlọgbà wá nínú súnánù Abi Dawud nínú báàbù asọ́láàtì ibẹ̀ ni a ti mú hadithi ni a ti mú wá ohun tá à ń gbéyàwó ni pé àwọn ẹ̀kọ́ ètò jẹmọ́ onírìn àjò bó o là á ṣe é ṣe ìrìn àjò bákan náà àwọn nǹkan wo ni onírìn àjò lọ́jà wọn àǹfààní fún léyìí tí ò sí fún onílé abala míì tí a tún máa wá balọ̀ ni pé al-adab wal-ahkam qabla safari àwọn ìdájọ́ tó ní ń ṣe pẹ̀lú ìrìn àjò rínrìn àwọn ìdájọ́ yìí àwọn ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ tó yẹ kó máa bẹ lára wa ni kó tó di wípé a ti ẹ̀ dáwọ́lé ìrìn àjò pé a fẹ́ ṣe ìrìn àjò kankan nǹkan àkọ́kọ́ al-istishara gbìyànjú kọ́ wẹ́n tí ó dá ọ nímọ̀ràn tí ó là ọ lọ́yẹ nípa ìrìn àjò èyí tó fẹ́ ṣe tó bá rẹ̀ ń tí ó fún ọ nímọ̀ràn tán wá gbìyànjú kó o ṣe istikharo istikharo ni pé wá kọ́lọ́wọ́n bá kọ́ bọ́ ọ ṣẹ̀ṣà ní tó lóore jùlọ níbi ìrìn àjò rẹ èyí tó o fẹ́ ṣe àsìkò lọ́yẹ̀ kó o sì rìn àjò irú ọkọ̀ lọ́yẹ̀ kó o wọ̀ ọkọ̀ orí ilẹ̀ ni ọkọ̀ òfurufú ni èwo ni ó lóore níbẹ̀ bó o lò ó ṣe ní wọ ọkọ̀ tí ó jẹ ọkọ̀ ẹlẹ́jẹ̀ bó o lò ó ṣe ní wọ ọkọ̀ ètí ọjà ọkọ̀ tó ṣe pé àwọn olè tí wọ́n dá lọ́nà bó o lò ó ṣe ní wọ̀ ọ́ bó o lò ṣe ní rìn jọ tí ebi ń pa ọ̀nà istikharo ń lọ ṣe ó bùkátà sí kọ́ ọ lọ yẹ̀ wò má lọ sọ́dọ̀ ẹni tí ń tẹ̀yàn rìn má lọ sọ́dọ̀ onífa má lọ sọ́dọ̀ adáhùnṣe má lọ sọ́dọ̀ ọlọ́sàn-yìn gbogbo wọn ò ríran ọlọ́run nìkan lọ́ba tó ṣe pé ó nímọ̀ nípa kọ̀kọ̀ àti ní gbangba kan gbìyànjú ah ẹ dákun bàbá mo mà fẹ́ ṣèrìn àjò báyìí mo fẹ́ lọ sílùú báyìí kí ni tẹ́ ẹ mọ̀ nípa rẹ̀ bó làwọn èèyàn bẹ̀ báwo ni ẹ ṣe rí ah àwọn èèyàn bẹ̀ dáa ìlú tó dáa ni wọ́n ti fún ọ nímọ̀ràn nu ọwọ́ àkó ijó lọ́dà kó o sì rìn àjò náà irú ọkọ̀ wo lọ́yẹ kọ́ wọ̀ àsìkò wa lọ́ọ̀lọ́ tó fi bóde pàdé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá ẹni pé nǹkan alákọ̀ọ́kọ́ ètè yìí ó ṣe nù ó dáa pọ̀ fún onírìn àjò láti wá kí wọ́n dá nímọ̀ràn lẹ́yìn tí wọ́n bá dá nímọ̀ràn tán ó wá sí istikharo kí ni tí ń jẹ́ istikharo istikhara ni àdúrà tá a máa ń ṣe tá a fi máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó bá ní sẹ̀sán tó bá lóore istikhara yìí kìí ṣe bí ìrìn àjò nìkan láti máa ń ṣe ó fẹ́ ra nǹkan lápèjúwe ní tí mo fẹ́ ra ìsí yóò lóore àbí òṣòre ń bẹ obìnrin tí mo fẹ́ fẹ́ yìí sóore ń bẹ níbi kí n fẹ́ àbí òṣòre ń bẹ ilé tí mo fẹ́ kọ́ yìí àyè tí mo fẹ́ ra ilẹ̀ tí mo fẹ́ kọ́lé sí yìí sáàyè ìlóore àbí òṣòre ń bẹ rí Ọlọ́run ọba gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa ní síwájú gbogbo àwọn tá à ń bá ń ṣe nù máa khaba mànísítà xaarọ̀ wàlá nàdímà mànísítà ṣaarọ̀ ẹni tó bá ṣe pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ tí ó bá ṣe pátápátá ìmọ̀ ṣe ń ṣe xaarọ̀ ó lè pọ̀fọ́ ó sì ní kábàámà lókùngbà tó bá ti ń gba ìmọ̀ràn lẹ́nu àwọn èèyàn òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alayhi wa sallam ó ní idha hamma ahadukum bi amrin tẹ́nìkan ni yín bá gbèrò láti ṣe nǹkan kan kó o tó dáwó lè ń tọ́ ọ fẹ́ ṣeun gbìyànjú kó o ṣe náfìlà rákà méjì lẹ́yìn rákà méjì nígbà tó bá sálámà tán àdúrà tí ń bọ̀ yìí wàá máa ṣe kí ni àdúrà náà Allahumma inni astakhiruka bi ilmika wa astaqdiruka bi qudratika wa as'aluka min fadlika al-azim fa innaka ta'lamu wala a'lam wa taqdiru wala aqdiru wa anta ala kulli shay'in qadir Allahumma in kunta ta'lam anna hadha al-amr tó bá ti ń bá dùn àyẹn lọ tó bá ti débi Allahumma èrè ọlọ́run in kunta ta'lamu anna hadha al-amr tó bá jẹ́ pé bá ń bẹ́ nù mà rí ọlọ́run pé n tí mo fẹ́ dáwọ́lé yìí ibẹ̀ ń ló ti á sọ ń fẹ́ ṣe ìrìn àjò tí mo fẹ́ ṣe bóore máa ń bẹ́ ń bẹ̀rẹ̀ ọlọ́run fàkọ́dérè ò lé wọ̀yẹ̀sírè ò lé wàbárík ọlọ́run jẹ́ ọjà sí fún mi o kádàrá rẹ̀ yóò ṣe é lọ wá fi ìbùkún rẹ̀ ọlọ́run fi síbẹ̀ fún mi ṣùgbọ́n tó bá jẹ́ pé nínú màá rí ọlọ́run ọba wa in kunta ta'lam anna hadha al-amr ṣùgbọ́n tó bá jẹ́ pé tí mo fẹ́ dáwọ́ lẹ́yìn kò sóore ń bẹ̀ sharrun li fi dini wa dunyaya wa akibati amri fasrifu anni wasrifni anhu waqdir li al-khayra haythu kana thumma ardini bihi tí o ti aṣọre ń bẹ̀ rí ọlọ́run ọba gbójú mi kò ń bẹ̀ má yọ fẹ́ rẹ̀ kúrò lẹ́mìí mi. mi ntọ́ wá lóore jùlọ ọlọ́run kádàrà rẹ̀ fún mi wá fi ìbùkún rẹ̀ ọlọ́run wá fi sí fún mi ẹni tí bá ti ń ṣe báwọn kò lè pòfó kò lè kábàámọ̀ bú bí a kí mo á bá débẹ̀ kí mo á sìnrìn àjò yìí sí báyìí a kí n sì máa kí n sì máa lọ o ọkọ̀ ń já mi lẹ̀ mo tún lè bá ní o a apá ti kan ẹsẹ̀ ti kan ọlọ́run ní ká pa ọwọ́ kan ẹsẹ̀ wa náà sì ní relédè wá yẹn ni pé ń bá fẹ́ ṣe ìrìn àjò ó dáa púpọ̀ kọ́kọ́ gba ìmọ̀ràn náà lẹ́yìn tó bá gba ìmọ̀ràn tán wá ṣe ìsìnkárọ̀ torí bá ń bẹ níbi kọ́ lọ so ọlọ́run bá yọ wá ṣípayà ọkàn rẹ mọ tí o bá ti sóore níbi kọ́ lọ ọkàn rí wípé gbogbo rẹ ọkàn sáà sú ọ ìfẹ́ ìrìn àjò ó lè yọ lẹ́mìí rẹ àbí nǹkan kan tó o fẹ́ dáwọ́ lẹ́hùn tó bá ti lè pé ọ yọ lẹ́mìí rẹ ìsìnkárọ̀ tó ṣe ibi tí ọ yọjú ibi tó yọjú sínú. lọ́la tí a fẹ́ ká ṣe bákan náà kó tó di pa dáwọ́ lérìn àjò tajdidu níyàlẹ́ta ọ̀sán pàkárí láàrin òru kò sígbà tá a fi ìṣẹ̀ lọ́rùn wàá gbìyànjú tún ṣe tútú bá lọ́sọ̀dọ̀ ọlọ́run pé tó ọlọ́run ọba o àwọn ẹ̀ṣẹ̀ tí mo dá tí mo màámà àti tí màámà ètò kéré lójú mi ètò tóbi dákùnrin ọlọ́run wàá forí rẹ̀ jì mí tẹ̀jídìdò tàwùbà tún túbà lákọ̀tún yẹn ni pé sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá níkọ̀kọ̀ ní gbangba pé kọ́ lọ́wọ́ bá kó forí rẹ̀ kó fi jẹ́ ọ́ pẹ̀lú èròǹgbà pé o ò sì ní padà dédé ẹsẹ̀ mọ́ bọ́lọ̀ bá ti forí ẹ̀jọ̀ watakhallus min huquqi nas bákan náà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ hmm, ti ń bẹ lọ́wọ́ rẹ̀ dúkìá onídúkìá ìtọ́ gbẹ́sẹ̀lé ilẹ̀ onílẹ̀ tọ́ gbàmọ́ tiẹ̀ torí pọ́lọ́ ń bọ̀ láṣìírí ẹ̀ńtẹ́ ẹ̀jọra lẹ̀ pọ̀ òun ò tètè dé ìwọ lọ kọ́kọ́ dé àwọn ń mọ́lẹ̀ tẹ́ fi sàmì àyè pé àyè tèmi nìí àyè tẹni báyìí nì pílà ó sún tiẹ̀ ó sún sẹ́yìn kó lè bá a gbalẹ̀ rẹ̀ mọ́ tiẹ̀ à ah, ẹ̀tọ́ ẹlẹ́tọ́ nù tètè yá dá padà kó o tó sì rìn àjò torí pé o lè rò pọ́ lọ òde kọ́mọ́dé torí pé nu àyà alukur'an ọlọ́njẹ́ á mọ̀ pé wa ma tadri nafsun bi ayyi ardin tamut níbulẹ̀ ní kankan bó lákùsí kọ̀sẹ̀ ń tọ́mọ̀ ànábi wá sì jẹ́ á mọ̀ wípé bọ́lọ̀ ń bá fẹ́ kí títàn ó dé báyàn láàyè kan bọ́lọ̀ ń bá fẹ́ gbẹ̀mí èèyàn nílùú kan bùkátà èèyàn ọlọ́run ó gbèsò sílùú bí tí wàá ti ń bí ara rẹ̀ lọ́wọ́ ńlásìkò kù tiẹ̀ òní yóò ti dé bá yẹn ni pé lára àwọn nǹkan tí wọ́n fẹ́ fún wa níbi ìrìn àjò ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ káríkọ́ àdápadà fún ẹlẹ́tọ̀ọ́ tó bá di ìjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run ọba á tún máa tẹ̀síwájú lórí àdáàbò sáfàr àwọn tá a ti ṣe àgbéyàwó rẹ̀ níjókòó ètò àwọn náà yìí ó ń la àwọn ọ̀nà tí ìrìn àjò tó pín sí alópin sí ìrìn àjò èyí tó ṣe pé wọ́n san ní lẹ́san lé lórí àti èyí tó ṣe pé yóò já ìbàlẹ́jọ́ bú fún yàn lé lórí ìkẹta lè tó jẹ́ mubah ọlẹ́tọ̀ láti ṣe báníyàn bá dáa èèyàn gbalada lé lórí àwọn nǹkan ẹ̀sà tí ń bẹ fún ìrìn àjò tí ò sí fún ilé àwọn nǹkan ẹ̀sà tí ń bẹ fẹ́ntọ́ bá sí ìrìn àjò tí ò sí fún ẹni bẹ nílé àti mẹ́nubà bákan náà díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kó máa bẹ lára ẹni kó tó di pa ṣe ìrìn àjò àti mẹ́nubà